lógo bàbá mímọ́ yìn ara rẹ lógo yìn ara rẹ lógo bàbá mímọ́ late a little bit yìn ara rẹ lógo jẹ́ kí gbogbo ògo jẹ́ tirẹ o yìn ara rẹ lógo yìn ara rẹ o yìn ara rẹ lógo bàbá mímọ́ yìn ara rẹ lógo yìn ara rẹ lógo bàbá mímọ́ yìn ara rẹ lógo jẹ́ kí gbogbo ògo jẹ́ tirẹ̀ o yìn ara rẹ lógo olúwa olúwa wa orúkọ yín ti níyìn tó ní gbogbo àgbáyé o orúkọ rẹ̀ ti níyì tó ẹ ṣé ọlọ́run ògo ọlá ìyìn fún bàbá ògo ọlá ìyìn fún ọmọ ọba tó ṣoore fún wa ò la ìgbà àkọ́bọ̀ ògo ọlá ìyìn fún bàbá ó yá ẹ bá mi kí bàbá kú iṣẹ́ o bàbá bàbá bàbá kú iṣẹ́ o tolúwa ni mí ń kọ́ àlàáfíà ló wà tolúwa ni mí ń ṣe é ẹ bá mi kí bàbá kú iṣẹ́ o bàbá bàbá bàbá kú iṣẹ́ ìyanu ọba tótó tótó ìbà rẹ tótó ìbà rẹ òyígíyigì ọlọ́run kìkìdá agbára tótó ìbà rẹ tótó wọn tẹ̀tì ẹ share ẹ share share it we going to give now. Promise is a debt. We're going only 30 people for today. Okay? Mm-hmm. And share. If you don't share, no give. Share this platform. Okay? Aha. Ẹ share o kò ń ṣe data la fẹ́ share. yín kò one thousand ó di we are not giving one thousand we are giving money la fẹ́ fún yín ó di eyín ẹ̀yẹn tí ó bá jẹ́ pàáwà Nàìjíríà ẹ for now ẹ jọ̀ọ́ ẹ Binu. bínú ẹ má bínú ẹ má bínú ẹ jọ̀ọ́ o ṣe mọ̀ ẹ̀hẹ́ lórí platform yìí gẹ̀dẹ̀rẹ̀ tí a bá kí ló pẹ́lẹ́ nù my passport what about ẹ no no. Yeah. You can't see it. If that's what I'm saying. They have not shared Yeah. They should share. As you are coming in, share the platform. Share it. Um, in Nigeria, eh? Ẹ bá wa share nǹkan táwa bẹ̀ yín fún nìyẹn. Àwọn òbẹ̀ yín pé wa lo báyàn kan, ẹ wa lo báyàn kan jẹ́ ẹ búyàn kan, ẹ wa share share ni. Tẹ́ bá ti wọlé tẹ́ ń tẹ love tẹ́ ń like tẹ́ tẹ́ share. God bless you. Okay? We are sending you on this platform. We promise uh, I know we are going to put smile on people's face. A fẹ́ máa ṣe and uh, kí n tó máa lọ nínú ṣáàtì ẹ mọ̀ pé mo máa ń ṣe mo máa ń love láti Bible dànù mo máa ń like láti gbàdúrà yes I can't do anything without prayer ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ bàbá tó ń ṣàlàbò wa o. Oh ọ̀tá yìí báyọ̀ wípé a kúrò lọ́nà a fẹ́ ṣí bible you can open your bible a fẹ́ give ni only lé thirty people today and um, the book of Gal Galatians chapter six sọ pé Galatians six verse ten bible yìí kí ló dé mú lórí tó lè múra báyìí ṣe tàbú for the Bible to come together. Ephesians, Corinthians, Galatians chapter six. Ó lẹ̀kọ́ ní ẹ má bínú. Galatians chapter six verse, verse ten. Yorùbá ni mo fẹ́ kà but my daughter will read the English okay. You read English ó ní ó ní ǹjẹ́ bí a ti rí àkókò yìí ẹ jẹ́ kí a máa ṣoore fún gbogbo ènìyàn àti pàápàá fún àwọn tí ń ṣe ara tí ń ṣe ara ilé ìgbàgbọ́ kí n túmọ̀ ẹ̀ ní Yorùbá ní English ó ní do good to all men especially the house of faith do what do good to all men especially the house of faith okay mm-hmm. so a kàn fẹ́ fún yín kò ń ṣe pé láti fi wá kinní náà ni but we want to give because Bible permit I mean permit it uh, Bible support it is biblical okay so share only do good to all men especially the house of faith má jẹ́ ń ṣépè fún ìwọ tó tẹ red red yẹn àbò mad ni Bible is biblical má tẹ red síbí ẹ share now a ní ọ̀rọ̀ púpọ̀ mo kò fẹ́ sọ fún yín ni pé anywhere tán bá ti ń ṣe dáradára fún àwọn ènìyàn is good okay tí èyàn bá ti fún ẹ lówó pé go after this person for me is that one is another thing all right if people because some people dey give you money because they want to send you an naira that you dara When I give here, I don't send you a message to go and do anything for me. The only message is to share, and it's biblical, and it's very, very, it's very, very good. Okay? Only do good to me, or men, especially the house of faith. So, the reason tí mo dẹ̀ fẹ́ fi fún yàn nísìnyí kò ń ṣe pé torí pé mo ti jẹ àjẹyó jù but I know onjo tí ò tó máa padà wá ṣẹ́kù kò ń ṣe pé torí pé mo ti jẹ àjẹ yóò kan àbí mo ti jẹ àjẹ ṣẹ́kù kan ṣùgbọ́n mo follow bible already and again ibi tí mo ti fẹ́ fún yàn yìí òun náà ní reason tí mo fẹ́ fi fún yàn dẹwọ ele kíní tí mo fẹ́ ní owó tí mo fẹ́ fún yìí mo ti fún ní nǹkan tí mo sọ di owó yẹn tí wọ́n ṣó ti yẹ yín let me put it this way I want to tell you a story I gave my one of my flat the flat in my house, one of the flat, to somebody, that my sister. About three years ago, about two years ago, my senior sister, when she was, uh, I said I want to renovate my our daddy's house then. And that's where she reside. And I have to I have to give her that place. And I gave her new with all my mind, giving her money then, do good to her, try my best. Also, I have a shop in the front of my house. She doesn't have shop before. Also, mo dá wọn lọ, mo fi yẹn náà fún wọn. Kò sí nǹkan tí èèyàn bá ṣe fún ènìyàn tí àwọn èèyàn bá mọ oore tó pọ̀ because people may be wọ́n máa wà wípé kí ló ń ṣe kìnnìkan kìnnìkan. Ó ti yé bẹ́ẹ̀. I gave it to her but you know one funny thing after giving her she take the shop even that shop papa mo ní kí wọ́n ní I want to send goods from Canada because then I send container, I buy things, I have a lot of things in store. Now if I send container, ó láwọn meat mi ò ní rà tí kí máa kó sínú container tó pọ̀ lè ṣí shop bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ti yẹ yín bẹ́ẹ̀. So I say okay don't worry I'm going to open this shop when it is time but because she's a greedy person and she believe that I'm in Canada and nobody can do anything to her because I wasn't there she opened the outbreak shop yẹn in fact mo ṣe rí kọ́kọ́rọ́ shop yẹn surprise me so she opened the shop without my consent. After giving her the flats and the shop, she opened it. I was like, mm, I was angry then that, ah, ó look strange mi torí pé mo ní shop money plan for. ọ but I want her to look good because she's I don't hide anything because she's she's into smoking drugs she smoke I want máa man jail ọjà yẹn ti amen new. <laughs> so kò sílé tí ò sí wèrè ó ti yẹyin kò sílé tí ò sí dọ̀tí kò dẹ̀ sílé tí ò sógo ó ti yẹyin mẹ́rin. Um, she opened the shop with ọmọ ẹ̀ kan wọ́n ṣàwọn misbehave ẹ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ mi ò fẹ́ deep into the story in tó wá ṣẹlẹ̀ ní wípé àǹtí mi yìí instead of kó máa gbàdúrà fún máa ṣépè fún rẹ̀ instead kó máa gbàdúrà fún máa ṣépè fún rẹ̀ ó wá yá gbogbo àwọn èèyàn tó ń gbénu lẹ́yìn fún àwọn ọ̀fẹ́ gbé bẹ̀ mọ́ everybody kó jáde ó wá kó òun bẹ̀ yẹn ó tún wá lọ ń dá iná igi nínú compound yẹn ilé yẹn mi ò àṣẹmọ kò lè dà bí tí mo kọ mọ but ìgbà tí mo ṣe yẹn it's a small place not small I mean, it's a small play, but fantastic. I do it very nice. I paint it white and some touches blue there, there, there. So, ó wá bẹ̀rẹ̀ sí no dáná ní kó fẹ́ ṣáà to destroy everything. But ní tí mo fẹ́ sọ rẹ̀ ni pé appreciate me. Apart from pé mo money shop, mo money wọn I I do give her food, I send her money, I do things for her. The shop is using. Do you know what? èpè àtàdú èpè lójoojúmọ́ àti kó búmi búmi bà mí jẹ́ gbogbo nǹkan tí mi ò ṣe kó máa sọ fún àwọn ará àdúgbò ó lè ní mo lo ògo òun ṣé ti yé yín mẹ́rin àǹtí mi yẹn náà òun àti ìkan nínú àbúrò ẹ̀ ni wọ́n tún lọ gbé ilé ibi tẹ́mi ń ṣe tẹ́mi ní mo fẹ́ tó orúkọ bàbá wa ṣe yẹ kórúkọ bàbá wa ó ti yé yín ibi tí wọ́n sin bàbá wa sí ilé yẹn ti gbó táwọn ń gbé tó ń gbowó àti ibi tó ń pín tí àwọn ń gbà látọ̀dún yẹn mi ìgbowó ń bẹ̀rẹ̀ wọ́n tún wá lọ tà á òfin research mo pariwo pé wọ́n tà á léyìn ẹ̀ ń gbọ́ àwọn ni wọ́n tà á wọ́n gba owó kódà wọn ò fún mọ́mì wọn wọn ò fún wa both of me mọ́ èkejì yẹn bóyá fún màmá tiẹ̀ but màmá yẹn tó jẹ́ ìyàwó bàbá wa ẹnu ọ̀dà stand tó bí wọn ò fún wọn so ti yẹ ibẹ̀ yẹn so ilé yẹn ẹni tó ń gbébẹ̀ lẹ́yìn tí mo tí wọ́n kúrò bẹ́ẹ̀ mo rent it out somebody living there each time tó bá ti sanwó irú ṣọ́ọ̀bù yẹn for some time mo lock ẹ̀ sọ̀bọ̀tẹ́ nìkan wá wá wọn ni wọ́n fẹ́ẹ́ gba ṣọ́ọ̀bù yẹn mo give ẹ̀ ó pẹ̀lú nǹkan tí mo give out níjọ́ yẹn ó ti yẹ yín I give the money I give a uh, little mo kọ́kọ́ yọ ìdá mẹ́wàá àti ọrẹ I give mommy first and then I give ó ti yẹ mẹ́yìn because mo ti fún àwọn èèyàn tí wọ́n mọ iye ẹ̀ mo ti fún àwọn èèyàn tó yẹ pé tó bá gbà wọ́n ti ṣépè fún mi so when you are giving the reason why that's why I read Bible Galatians now chapter six verse ten and um, follow the word of God, and which I believe everybody believe is God. The word of God himself is his word. God himself is his word. So I obey God. So definitely goodness and mercy of God will be my portion. So some people will say na àwọn ará ilé kò sí tó kàn mí pẹ̀lú ará ilé mo So fún yín o. So àwọn kan lè jókòó síbi kan sí ẹ àwọn family àwọn àbúrò àwọn tó bá ṣe ẹ̀ṣọ́ mi sì ti máa pàṣẹ fún pé kí wọ́n ṣe ẹ̀ṣọ́ mi àwọn tí mi ò mọ̀ rí níta ló máa ń ṣe majority of the time tó bá progress gan aráalé ló máa elevate èèyàn majority of the time tó bá lo tó bá fàìní ara ẹ̀ ńlẹ̀lẹ̀ àwọn aráalé ló fà ẹ̀ ṣubú so ẹni tí ò bá ti gbé mi tí n bá try láti gbé lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ó ní mo ṣe ń sọ fún yín o experience tèmi lèmi fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ most of the time tó bá ṣoore fún yàn tó ṣe lẹ́lẹ́kejì wá wò pé bóyá kò tó tún ṣe lẹ́lẹ́kẹta tó jẹ́ pé the same thing ni tó ń ṣó continue láti máa wíkẹ̀ be careful from them don't do anything to them tó bá ti rí wọ́n lè máa wò pé owó tó kàn gbà mo lè ti bá transfer owó fún yín sí mo lè fi àkáǹtì mi wọ̀nyí but kò matter wọ́n lè rò bóyá ó máa tán síbẹ̀ pé tó bá ti tán tó bá ti gbà ń sìn ẹ lọ gbà lọ́wọ́ ẹ ó máa tọ̀ ọdẹ ní dídìrín mi ò ṣe dìdìrín torí pé àwọn tó gbọ́n yẹn wọn ò gbọ́n tọ́lọ́run ọlọ́run gbọ́n ju everybody lọ ibi tó bá ti rò pé wọ́n máa bá mi lọ́la ọlọ́run lè gbé mi kọjá ọbẹ̀ so i do good tó bá dẹ̀ fẹ́ jẹ́ kí ọlọ́run kó rectify ayé tiẹ̀ náà you have to rectify people's life owó tí mo fẹ́ fún àwọn èèyàn yìí kò kọ́lé kò ralẹ̀ kò ṣe nǹkan kan bó tó máa ra káàdì ó máa ra oúnjẹ fẹ́lòmíì ẹlòmíì five thousand tó máa gbà nísìn ó lè jẹ́ kí ó gbàgbé kó má tiẹ̀ kú tó bá fẹ́ kú tẹ́lẹ̀ torí ẹlòmíì ti tó torí one thousand tó fẹ́ kú rí mọ́mísì mi mi ò bú wọn o mo kàn ń sọ ni bí ọ̀rọ̀ mọ́mísì mi ti fẹ́ lọ kó sódò rí àwọn ló sọ fún mi pẹ̀lẹ́nu wọn nígbà tí mi ò sí àrà tó torí èlò náà owó yẹn pé one thousand èló ni one thousand báwo fún one thousand lọ́hùn lọ́hùn èló lowó náà lọ́hùn kò tó bẹ̀ ṣá torí pé wọ́n gba àjọ yẹn wọ́n wá sọ ọkùnrin àwọn wá wọ́n wọ́n fìtínà ayé wọn gan wọ́n wá wípé ah, ikú mà yá jẹ̀sìn lọ wọ́n làwọn dé orí bíríìjì márọ̀kọ báyìí níbi márọ̀kọ yẹn tẹ́ bá ti fẹ́ lọ sí. Si, kí lórúkọ sójà barak tó wà níbẹ̀ wọ́n náà wọ́n dẹ̀ fẹ́ wọ́n mú làwọn tó fẹ́ kó sódò àwọn kan tó padà wálé ni pé ta ló máa tọ́jú àwọn ọmọ yẹn wọ́n náà kàn padà wálé ni so nǹkan tí mò ń sọ náà ni pé ẹlòmíì tó torí five thousand torí ten thousand ẹlòmíì ń kú torí pé ẹlòmíì kò rí èèyàn pù smile sí ojú ẹ rí ọmọ yíbo òṣèré kan tán ló kú lánàá wọ́n ní kò sí nǹkan kan tó ṣe nǹkan kan lè ti máa ṣe táwọn èèyàn bá bá ti rí èèyàn tí ò bá wà happy nígbà mìíràn try to put smile ìyẹn la máa ń try láti ṣe but àwọn some people they put us like they make fun of us ìwọ tó fi ẹ̀rín tó ń fira ẹ̀ṣẹ̀ lẹ́yà yẹn mú kúrò kí n tó ba ayé ẹ̀ jẹ́ síbi mú kúrò torí mi ò fẹ́ ọ̀tá mi níbi báyìí mi ò dẹ̀ kí n ṣe fò ó ti yé bẹ́ẹ̀ yẹn mhm. so owó yẹn ní ṣọ́ọ̀bù yẹn níjọ́ yẹn náà tá a fún wọn tí wọ́n fi ń bú wa yẹn tí wọ́n máa tún ṣépè yẹn nígbà tó bá sanwó ẹni tó gbénu lé sanwó ó ti yẹ kó san náà ní fọ́ọ̀bù kò tí ì léètì jù ó dẹ̀ sanwó má tó dẹ̀ ti sún náà we give ó ti yẹ yín bẹ́yẹn ó sanwó lé ó rì nínú àfún oúnjẹ tí wọn mọ yẹ so tá a bá fún àwọn èèyàn tá a pín bí ẹ lọ káwọn fámìlì ẹ torí ẹ tó bá jẹ́ fámìlì mi tó bá wà lára àwọn tó máa ń ṣèkà ni tó bá tọrọ tó bá gbé àkáǹtì ẹ wá tí mi ò dá ẹ mọ̀ máa jẹ́ pé fún ẹ o má wà bí tó bá jẹ́ fámìlì mi ẹnìkan ṣoṣo tí mo jẹ lọ́wọ́ òun náà ni mọ́ mi mi owó tí mo dẹ̀ jẹ wọ́n mi lè san tán dàsí owó ọjà àrùn tán fi pọ̀n mi inú tán gbé mi sí fóṣù mẹ́sàn-án ẹ̀jẹ̀ tán dà lé mi lórí ọjọ́ tán bí mi ó tán ó ti yẹ yín tó bá jẹ́ family mi don't come o tó bá jẹ́ biological you are my family also because nígbà tí àwọn èèyàn bá ní kán share video mi lórí facebook my all my family mo rí wọn àwọn máa ń wà lọ́ndà platform àwọn èèyàn àwọn ibòmíì tán ti bú mi dáadáa àwọn family mi wà ń bẹ̀ mọ́mí mi náà ti ṣe but anything tó bá ṣe our own sin is forgiving our own sin is forgiving my mom yeah she also watched those people who abuse me. Don't matter. My family are under them. Some of them collect my phone. They use it to watch them. Okay? But èmi mo sọ fún yín mi I have not done any wrong to them. When they or tell me come solo lórí Facebook they wọ́n bá you to some level to bá that dáadáa you. Don't èèyàn tó ń wẹ̀ You got to talk at times so that people will understand exactly what happened between you and them. So ilé yẹn o ni mo fi ṣe àwọn ta lẹ́jọ́ tí wọ́n fún mi lówó wọ́n ní wọ́n ta àwọn one time. pọ̀n. Wọ́n ti wọ́n sọ ẹ́ December and during that december mi mo dẹ̀ ń pariwo kò tí ì pẹ́ ni mo sọ pé mi ìrọwọ́ sanwó lé mo tún pariwo lórí facebook wọ́n tún fara ni mí ń bí kẹ́kí tún pariwo united nations mo tún tọ owó lórí kìnìkan ó ti yẹ yín bẹ́ẹ̀ pọ̀tẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ ó ní òun kan yìí dá mi lójú bẹ́ẹ̀ sì ni ó yé mi yéké bọ́jọ́ òní bá tilẹ̀ korò ọjọ́ ọ̀la mi á dára ọ̀rẹ́ bọ́jọ́ òní bá lé o bó lè kankan bí ojú ẹja má torí èyí rọra rẹ pin níwọ̀n ìgbà tó wà láyé o ìrètí ọ̀la rẹ̀ á dára ìwọ àgàn má bọkàn jẹ́ mọ́ o ìrètí ọ̀la rẹ̀ á dára ọlọ́run tó gbàdúrà àná á sọ ẹ́ ọlọ́mọ o má kúrò nílé ọkọ rẹ ayò àlòkù òyìnbó ló fi ń jayé gúgúrú ló fi ń lò ìrètí ọ̀la rẹ̀ á dára ìrètí ọ̀la rárá sórí èmi i'm a good example to you ní ìgbà tí àwọn èèyàn kọ́kọ́ wá níjẹ́ tó kọ́kọ́ wá rajà lọ́wọ́ mi mo ṣe tún bẹ̀rẹ̀ sí ń tajà báyìí ẹ mọ nǹkan tí mo ṣe family mi gbogbo àwọn tó disappoint mi yẹn tó tún ṣèkà fún mi yẹn gbogbo àwọn wọn tún pátápátá gbogbo wọn ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń sọ pé mo fẹ́ build pé tí n bá ti build wọn o then tí n bá wá rí o wọn máa jẹ́ kí n fi rọrùn jẹ́ but ṣó rẹ́ni tó bá ti ya ìkà ìkà ni kò sí ní tó ń fẹ́ ṣe sí i you understand what i mean ẹni tó bá ti ya ìkà ìkà náà fẹ́ so tí n bá rí family mi tó bá wá bí àbí tí n bá ti ṣe dáadáa fún ẹ rí tó bá tún wá síbi tó ṣe dáadáa fún mi má wá bí o ẹnìkan jíṣẹ́ fún mi láàárọ̀ pé àǹtí kan ó lẹ́nu ó lẹ́nìkan sọ fún mi ó ló sọ pé à pé à pé ó máa ń sọ pé àǹtí mi àǹtí mi àǹtí mi mo náà mà tàn ẹnìyàn ọmọ òró mà ní ó ló máa ń sọ̀rọ̀ yín dáadáa gọ̀mọ̀nìyàn ó máa ń bá mi ṣiṣẹ́ lẹ́mọ̀dé máa ń ṣe dáadáa fún ọ̀nà kan fún ní owó díẹ̀díẹ̀ àwọn tá a bá dìdí ṣe nǹkan tó dáa fún tó tiẹ̀ wọ́ọ̀tì dáadáa wọn ò mú fún wa ó gbé wọn lọ sáà tàbí wọn ò ní kí ẹ wọn ò ní kí ẹ wọn àwọn àbúrò àwọn ìgbọ́n wọn àgbọ́ ló ṣeré fún wọn wọn ò ṣeré fún ẹ rí o wọn ò ní kí ẹ so owó lẹ́ni tí mo fẹ́ fún ẹ ń sin ọwọ́ kogi dẹ̀ ló ti wá owó yẹn ó wá láti ọwọ́ kogi kogi lẹ́ni tó ń gbénu ilé yẹn ó ti yé bẹ́ẹ̀ kogi hmm. kogi jọ sódà kò ṣeé jẹ búrẹ́dì ó ti yé bẹ́ẹ̀ yẹn so táwọn èèyàn bá máa wè pé wọ́n gún mi sí ìwọ tó bá gún mú sí mi lẹ́nìí lágbára ọlọ́run ọlọ́run á jẹ́ fún mi ní oore ọ̀fẹ́ láti lè gún imú sí ẹ èmi náà kì máa gún sí ẹ màá sì gbẹnu sókè sí ẹ lágbára ọlọ́run sọ pé àwọn tó gún sí mi màá gún mú sí wọn lọ́la ìwọ tó bá gún mú sí mi lónìí màá gún mú sí ẹ lọ́la ó ti yẹ yín nígbà náà tí n bá fi lé náà rẹ́ǹtì àti ṣọ́ọ̀bù náà tí n bá gbà á tí n bá fún àwọn ènìyàn tí wọ́n bá padà wá ẹlẹ́nu wọ́n sọ ní àdúgbò mi nígbà tí bọ́ọ̀ yẹn sọ fún mi léèrè nígbà tó fún mi ní owó wọ́n wá ní omi tẹ́ ẹ ṣe sádùúgbò náà ni wọ́n ṣe yẹn enjoy ládùúgbò yan kíní kan kìdìmọ̀ níyàn kò sí kì í ṣe bẹ́ẹ̀ nìkan ní àti ṣe mẹ́rin gùdè sí ó ti yẹ mẹ́rin lára àwọn tó ń pọn mi tó mi lásán àti àwọn nǹkan díẹ̀díẹ̀ tẹ fún wọn wọ́n ní tó bá rí yín wọn máa gbàdúrà fún yín níbo ni eh, wọ́n ń pè mí ní Auto wọn ọtẹ mọ Auto mi iye olówó mi ò ní nickname náà fún mi ládùúgbò mi you understand they be praying àwọn ará alẹ́ gẹ̀dẹ̀rẹ́ <laughs> tó bá ṣe fún èpè ní ẹlòmíì máa mú sẹ́nu èpè ló máa mú sẹ́nu ológun ni o ológun torí ẹ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kì í ṣe pé a wá láti show off akọ̀mọ́re Ọlọ́run náà ni ó ti yẹ bìkọ́ bó jẹ́ nǹkan tó ń fojú wa rí àti nǹkan tó ń ṣe fún wa ojú wa gan kò yẹ kó dán báyìí ó yẹ kójú wa àbùtà dúpẹ́ fọlọ́run kò yẹ ká sanra mọ́ ṣùgbọ́n bá a ṣe sọ pé a fẹ́ dáyẹ̀tì ṣe la ọlọ́run tún ó ti yé ọlọ́run mọ̀ mọ̀ fi ọlọ́run fún wa láwọ̀ tí ẹ bá jẹ́ pé wọ́n fún wa láwọ̀ wọ́n fún wa ní gbogbo ẹ̀ ni báwo làbá ti wí lónìí ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run a sì ń sọ pé ọlọ́run ní ká ṣoore fún àwọn ènìyàn ó yá send account number ẹ má wà dúró kó o tó send account number ẹ àkáǹtì kìíní ló máa pè sí nọ́mbà ilé ìdá okay tag uh, the two number tag this one this one Okay, send tag this one then. This one will be. You want the normal number or the WhatsApp number? The WhatsApp number. The WhatsApp number, yeah. ẹ máa pè ẹ mi ẹ lè pè náà mo fẹ́ fi nọ́mbà tag number mi I normally dodge my number I don't want to dodge my number but if you call me if you say rubbish tó bá jẹ́ tí n bá ń sùn lóru tó bá pè mí màá ń èpè fún ẹ tó bá jẹ́ nǹkan ọ̀tọ̀ ọmọ ọ̀kọ́ My bá bẹ̀rẹ̀ sí pé lọ pé lórúkọ wá sọ̀rọ̀ You want to, yeah. You want to sit by my side, right? Okay, okay, okay, Daddy. You are free. You are okay. Mm. Sorry. No wahala, darling. Wow, how are you? Long time, darling. wọn ò ní ṣí ẹ àwọn ará ilé ẹ tó máa wá wọn tún lè gbogbo nǹkan náà fẹẹ fi ṣe competition pẹ̀lú ẹ i'm not doing competition with anybody tó bá débẹ̀ síwájú mi continue ó ti yé we are coming. àti ẹ̀yin tí ẹ bá wà ní ọ̀dà ẹ̀yin what I want to be giving àwọn tí mo fẹ́ fún I want to build my empire yes I want to build my empire I want to be giving I don't want to give to other people I don't want to build other empire for people I want to build my empire. You know you are my fans. Okay? You know you are my fans. You like me. Not that the woman máa sọ pé ó yá lọ bẹ̀. Mi ò fẹ́ tó bá wà ní under Lizzy tó jẹ́ tó jẹ́ Lizzy pa people àbí àwọn other people don't come. Àwọn tó àwọn èèyàn me. Yo I'm mother. Say, pé family Me, mi ò ẹ̀mọ̀ wọn two hundred they don't support me. I don't support them as well. I want and when I have millions àwọn tó bá jẹ́ fans mi ni mo máa gbé jáde náà pé kí wọ́n bá mi contribute owó fún dẹ̀ máa when it is time but tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo máa ń ṣoore fún wrong people and that what cost me some bullshit as well so I don't want some bullshit any longer you know you are my fans okay my fans I want to build my empire I don't want to ṣiṣẹ́ fóníṣẹ́ mọ́ I want to build my my fans I will invest in you when I have twenty thousand I will not give you 10,000. I will not give you, I may give you 3,000 out of it. Okay? Because I have a lot of bill. Ìyẹn mi pé I want to build people. Okay? And is that the person I want to build must be for me. I want him over build. It must be for me, my supporter, and my, I mean, in the bá ti ṣe platform support of what I do on my platform. I don't want to build for people. Mi ò fẹ́ ṣiṣẹ́ fóníṣẹ́ fáwọn kankan máa jẹ́ empire mi ni mo fẹ́ build by. i'm telling you i want to be i'll be giving and tó bá dẹ̀ ń give ni wọ́n bá ń ṣiṣẹ́ tẹ́lómi bá ń ṣiṣẹ́ tí n bá like i support them because tó bá ń ṣiṣẹ́ tó bá build títí ẹ you are just working for others so if you want to be my fans over bá ṣe jẹ́ fans mi mo fún ẹ ní mo ń sọ̀rọ̀ fún authoritatively join now before it's late join my me ò fẹ́ even person Number one, we are going to be sending gifts to prison yard. Okay? We're going to be sending gifts to prison yard for people who are in need. Yes, we are going to be doing that. And I will need somebody from Kogi State, especially Okun area. Me, the family. I will need somebody from Ikare. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, a máa ń kówó yẹn fún àwọn kan pé kí wọ́n bá wa ṣe é wọ́n dẹ̀ ṣe mọ̀kùmọ̀kù bó bá ṣe wù wọ́n to please themselves and the honour we go to God o ṣùgbọ́n they also use it to honour themselves now I want somebody from Ikare they will bring àwọn ìyá arúgbó àtàwọn tó bá nídìí nǹkan yẹn they will go ojúlé sójúlé ọ̀dẹ̀dẹ̀ sí ọ̀dẹ̀dẹ̀ láti lọ mú àwọn èèyàn tó nídìí àwọn little little things yẹn tó máa yí ayé wọn padà I will need somebody from Ẹ̀pẹ́ and that is the place of my daughter okay. Either they are good or not. All right? I will need. And I will need person from Lagos because I reside in Lagos. I have my building in Lagos. So you can see four place now. You understand me? Huh. Mo ní di nídìí ibìkan ní kàrẹ́. Àwọn arúgbó ṣe mọ̀ pé olúkálukú mo máa rí wọn tán máa lọ kó ẹlòmíì máa fún àwọn ọmọdé yẹn ní understand bẹ́yẹn? Torí tá a bá ní ká máa ṣe lórí Facebook nìkan. Àwọn tó ti gbọ́n sìn tán ti mọ̀ pé láti pàtẹ eh, àwọn other party tó wà lórí Facebook wọ́n ní lọ Sunday àwọn olótùmọ̀ máa sọ èlé ló pín èlé ló ń jẹ́ kiri kan mi ò ṣe empire mi I want to start to build it now I build people before I build for people I want to build for myself as well okay and in this place tá a bá fún ẹ lówó a máa tún fàdúrà tí fún ẹ ó ti yé bẹ́ẹ̀ yẹn last time yẹn nígbà tí mo sì ń ṣiṣẹ́ tí wọ́n rajà dáadáa lọ́wọ́ mi a lot of family extended family eléyìí kí n dá lóko bẹ́ẹ̀ ni mo dáyàn lóko òwò mo dá àwọn èèyàn bíi hundred different kind of people nínú family mi ó lè máa pọ̀ but mo sì fún àwọn èèyàn mẹ́wàá tó súnmọ́ mi lówó to start something èèyàn mẹ́wàá and nígbà tí ẹ bá dẹ̀ rí mi tí bá ń pariwo tí bá ń sunkún yẹn kó jẹ́ common call àbí support my page as alelo ni wọ́n ṣe fún mi then it will also build build my ego and my covenant but they never do it so that's it i don't want anybody i don't see before i don't want to tí mi ò rí tẹ́lẹ̀ i don't want to see you After tó bá one red wọ́n rẹ́dì tó bá me on this ò ní i will stand by you nínú ojo àti nínú ẹ̀rùn torí and èèyàn kan ni mo rí ojo òjò àti nínú ẹ̀rùn on facebook Imi o ò mọ̀ ìyá mi rí èmi ò tán mọ́ kàrẹ̀ kogi Imi o Tomo Yala yàrá ìyá bàbá they just there for me okay. Hello? Hello? Wẹ́ẹ̀dì ọ̀rẹ́ pé ètò mà. Ẹ ètò nìyẹn o. Hello? Ẹ̀rọ àmà eh, Adébóyè ló sọ̀rọ̀ láti Nàìjíríà. Ok. Láti Ìbàdàn. Ok. Ẹ pé ètò mà. All right. Mo ní kí n jẹ́ agbègbè yín ni owó mi wá. Ok, ọmọ Ìbàdàn ni ẹ àbí? Ok, no problem. Bẹ́ẹ̀ni. A kì í ṣe travel. Send account number. Mm okay ma i'm your number one fan <laughs> nìbàdàn àtòrú máa gbọ́ program ṣá. kí lorúkọ program mi kí lorúkọ program kí lorúkọ mi kí lorúkọ mi. ọtúbọlá. okay for reach oya oh, yeah. send account number send it sí bíbá okay no problem. Then, yes, yeah. No problem, yeah. You. You're welcome. Yes, yeah. So, tó bá ti ìyẹn nọ́mbà yẹn la charge sí bíbá yìí. ẹni tó bá wọ́n ṣe tí a ti send account number yẹn sí ó pè wọlé then a máa fún ó ti yé bẹ́ẹ̀ yẹn france mi ok ẹni yẹn pè wọlé send account number we give you hello. hello ma ẹ kúrọ̀lẹ́ ma. ẹ kúrọ̀lẹ́. ẹ kú ètò ma. àwa nìyẹn. ọlọ́run á tún máa gbà fún yín o. ẹ ṣe ọlọ́run. ọlọ́run á máa fún yín ṣe o. àmín o. Mm. à ń gbádùn yín ọmọ aráyò ní gbohùn lẹ́nu yín mà. àmín àmín àmín ẹ ṣe alright ẹ send account tí yín náà ká fún yín lówó kẹfì ra data ṣe gbọ́ ẹ ṣe ah, gbọ́. thank you so much ma ṣe kí n send ẹ sórí line yìí ma. ẹ send ẹ sórí whatsapp yẹ send ẹ send ẹ you free. alright thank you so much ma god bless you ma. you welcome you welcome you welcome you welcome. bye ma. bye. Yeah. ẹni tó bá ti sẹ́ǹdẹ̀ ó yá máa fún lẹ́sẹ̀kẹsẹ̀. Yeah, yeah, yeah. A máa máa gbé. Ẹni tí ò bá ti pè ẹni tó bá ti pè wọlé tó bá ti kọ́kọ́ pè wọlé somebody called first the person who called first má fowó sílẹ̀ yọ̀ sí wọlé rẹ̀ mm. owó tí ajẹ́ ló fẹ́ gbà. Two eh, send it to, to Lubic fast. Yeah, I have to get it out first. Okay. Yeah. Hold on, eh, hold on. A máa We have, like, in fact, a rò pé Mama ṣe tó Mommy mi máa lọ bíṣẹ́ ní two, but ní three kò lọ bíṣẹ́. The shift here cancel. So if we have time, she will help me as I'm doing it. She will be helping me to send. One. Eh? This one of mine send it. You send it already? She has not sent that one. Send your account number now tó bá ti pè send your account number tó bá wọ tó bá fẹ́ tó kàn tó fọkàn fẹ́ pè wọlé no wahala no kwam àwọn èèyàn pè ó yá let me pick it only thirty people for today okay hello hello. yes yes ma good evening ma. good evening how are you. i'm fine ma my name is Joshua Oluwasegun from Ondo State. Okay, Joshua Oluwasegun. Yeah, can I help you? Yes, you have something to say? Yes, I want to partake from your. Hello? Hello, we are listening to you. You have to be smart. when you call into the show, you call. You call. Away, okay. So you give away. You asked us to call you. That is why I call. I'm one of your fans. Hmm. What is my name? and what is my video you watch last kí lẹ like nípa nǹkan tí mo sọ rí tẹ like kí ni mo ṣe rí lórí facebook tẹ like. ìgbà ṣe máa ń ṣàánú fáwọn èèyàn náà nìkan ni mo mi máa kì í ṣàánú púpọ̀ náà <laughs> kì í máa ṣàánú àánú nìkan lè rí lára mi but that's good. àwọn nọ́ọ̀sì náà nípa nàìjíríà gbogbo ẹ̀ náà là ń là ní péjì. ok all right ṣá. Sure eh, but, and others. Okay, okay. Send your account number. Kò sí wàhálà. All right. Thank yeah. you, ma. Maybe I should be sending it to you. Oh, God. Um, okay. Hey, eh, okay. Send your... Eh? Okay. Bẹ́ẹ̀ ló ti ṣe. Tell hmm. me that one person that called. That one has... That one... Jackie, kí wele. Máa ṣe kíákíá, Oh, you kó ti ṣe Like. Eh, hello, ma'am. How are you? Hello, ma. Hmm? Fine, ma. Hmm? Màmú gbádùn prógrámù program. gan-an. The Lord will bless you in Jesus' name. Amen. Hey. Hello. Hello. <laughs> kí ló sọ kí ló sọ mi gbọ́ mi gbọ́ mi gbọ́ what's your name. Ọláyẹmí Ọláyẹmí Olùsà. Ọláyẹmí what? uh, <laughs> your voice look uh, your look no problem. I understand. Uh, you are from where? From Kogi. You are from where? Kogi State? Akoko, Ondo State, Akoko. Níbo na ní Akoko? Ondo State. Oba, Oba, Akoko. Okay, Oba, that's good. No problem. Yeah. Okay, thank you. Send your, let me give you data. Uh. The, the law will, um, all right, ma, thank you náà ṣe Amen. Amen. ìrètí lágbára Ọlọ́run. àmín àmín. ìdíje o àmín. àmín Jésù. gbogbo ipa ayé báyìí thank you God bless you too. Ah, the way you ah, wish me well God will wish you better. the Lord will replenish you the Lord will strengthen you. Amen. will raise your head like one of the unicorn. The Lord will counterpart you to the realm of financial breakthrough. It will do something sudden for you that will surprise you, that will make you happy forever. The Lord will change your story. Your story will change permanently for good. Your mother, your father will not cry over you. You not lost any good thing again. And so shall it be for you. Thank you so much. Send it, Momo. I think I have your account number. I don't have it again. Yes, ma, but I'll send that. Okay, I'll send it. Okay. I need to. Where do you work? Let. I'm sorry. Where do you work? I love you I love you too. What do where do you work? Where do you work? Mm, okay, over kosher nurse. I'm teaching. I'm teaching, but I want I am kosher nurse. Okay. Okay, eh, okay, okay. Ah, can I use it? can you not use laptop? You're welcome. Go, I, I mean, you mean I should get out of the live chat now and go, go come back? Yeah, because you cannot sign into the account? Yeah, because I need a token. Mm-hmm. Uh, I can use this to be what's called Sending the money, use the computer. It will be more faster? Yeah. Oh, God. But ibo ni mo máa pè sí? ìyẹn me gbọ́. it will stay the same i just want just flip this phone we do like okay like let me see okay to oh yeah, um, continue yeah i will you know what before i i cut this short i want to use this phone she oh this send kankan si okay you need the token okay you need the security code is one of the is with one of my phone that she's using now but i want to go live in another phone the same way i'm coming So I want to give her this, but I'm not going to stop it until I start. I want to go with your Yokuleni. Mm. Okay. Take it out. Oh, okay. I'm coming. Watching from Ondo town, no wahala. ìlú dúró dáadáa sílẹ̀ náà o ti cross pose fi táìtù yẹn sí. mo ń bọ̀ ẹ̀yin tẹ́ ń pè yẹn don't worry attention give me away pin and pin my number. Yeah, I'll do it again. Eh? I said I'll do everything again. Um, they got it already. Okay, please. I want to go on the other live chat, but the same number, but I'm, I'm using another phone right now. Okay? Because this phone, my daughter need it to send the money. She need the security on this phone I'm using. I want to use this. Let me go live now. Join this. Okay? I'm on the live chat in another phone now the same number. I mean the same on the live chat now. I'm on the live chat. What? I should change. I want to change now. Come to this. Okay, if I finish this, kò end move mo low phone yìí. Okay, so I want to use this. Okay, join, join this one, join this one, and then.